ṣẹlẹ̀ káàkiri. Dúníyàn yìí sọ. o. olóòtú ọmọ àdábá Ọmọ ẹni ìjà ti pèrè lọ́kùnrin. Ọmọ sásá ló jẹ ọmọ wá mú Ibi aroko sí làáfà tì í sí. Ọ̀sẹ̀ tó kọjá kọ̀ èyí tá à ń Boy àti Sugar àmọ́ sọ̀rọ̀ nípa obìnrin kan tí ò lè mara dúró ó fàjà òun àtọkọ rẹ̀ olówó lọkọ ẹ ọkọ ẹ̀ dá lókòwò ó sì kówó sí owó tó tówó ó kó báńkì fún síbẹ̀síbẹ̀ bàbá ò lè mọ́kọ̀ dáadáa èèyàn bá sì lè mọ́kọ̀ wàhálà ni tẹ bá róbìnrin tí bá ń gbọ́rọ̀ ọkọ rẹ̀ ń kọ̀ǹtúrò rẹ̀ bí ṣé àmàánú wá ṣe ń kọ̀ǹtúrò ọkùnrin tọkùnrin ni irú ìyá àjẹsà wọn bọ́kùnrin ọ̀bá tọkùnrin ọba lòun ọkọ̀ǹtúrò rẹ̀ ìyá àjẹsà ó yẹ̀yẹ́ rẹ̀. ẹni ẹ̀wà akọ́rọ̀ ó lè bá a yá kábíyèsí olódùmarè a ti bá a débi obìnrin yìí ti kókù òǹlé ọkọ rẹ a ti wà níbi tó ti dá lọ gbalé. a ti wà níbi àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ọkọ rẹ̀ fẹjọ́ ẹ̀sùn wípé kò lè mára dúró ṣé ẹ mọ̀ pé a sọ̀rọ̀ nípa màdáàmù yìí wípé wọ́n ti ká dẹ́rẹ́bà mọ́ lórí lẹ́ẹ̀kan rí ọmọ ọ̀dọ̀ tí ń bá wọn ṣiṣẹ́ gẹ̀tìmáànù ó di méjì ẹ wo nǹkan burúkú báwọn gbogbo ẹni tíṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ sí ọlọ́run ọba wọn mú kú òun bẹ́ẹ̀ kéèyàn ọmọ ká dẹ́rẹ́bà mórí ìyàwó ẹ̀ kọ́mọ ká àwọn tí wọ́n ń ṣeran danrandan bíi gẹ̀tìmọ́ọ̀nù bíi ọlọ́kadà kéèyàn máa ká mórí ìyàwó ẹ̀ ẹ̀ rí wípé nǹkan kì í ṣe ràgó kábíyèsí ọlọ́run obìnrin níbi tí àwọn ọ̀rẹ́ rẹ̀ ti jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ni wọ́n ti já sí pé à ìwọ ló ń dara rẹ̀ láàmú níbi ọmọ yunifásitì ọmọ pólì wà àwọn ọmọ tí eegun wọn ò lúwo tí a bá tẹ náà èèyàn báyìí wọ́n gbé èèyàn tìrabàyè <laughs> ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi ẹ̀yin àfa ẹ dákun o àwọn àlìjẹ́ náà tìrafù wọ́n ń di tí báyìí pé èwo tún ni bàbá ẹ̀ tún gbé dé yìí pé yóò gbé èèyàn tìrabàyè báyà ṣé ẹ nírú àwọn bẹ́ẹ̀ lọ ni wọ́n ní ó mú ni àbọ̀ wẹ̀ ẹ bá ń wá kan wá. a ti bá débi tí wọ́n introduce ọmọ kan sí ọmọ ń gbé tìrabàyè ọ pariwo ẹyin àmọ̀bọ́mọ sùkúù mi ò tí ì ní sùn ni gbogbo ọ̀rọ̀ ṣe máa sọ látẹ́gùn nígbà tí ọmọ tá a wé ìtọ́ra àyà mú ó gbòyà jìgìjìgì ìyá ọ̀mójú tó fi tẹ five hundred thousand fún pé ń gbà owó sí àṣekára nu. No wàá gbọ́ o òun tráfù lọ́túnla o ìwọ ló gbé ńlẹ̀ èkó àtọ̀la làwọn ó ti lọ ọ́lẹ̀ ṣe é mọ̀ pé ikú ń jẹ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ́dí ikú ọ̀mọ̀ pé n tó dùn ní pààyàn ó gbéyàlé èkó wọ́n gbọ́ òtẹ́ẹ̀lì wọ́n gba oúnjẹ tó da wọ́n tún bẹ̀rẹ̀ hey n táwọn fákàfìkì fákàfìkì nìyá bá tún wá wò pé irú kí a lè léyìí sásìkò tó yẹ kó òun ó lọ rajà wá nì ah, ọmọ ṣètò ń tira tíkẹ́ẹ̀tì o àbí kó òun ó ṣèǹjì tíkẹ́ẹ̀tì òun ni kò lówó náírà lọ́jọ́ náà ọba kọ́ bọnú owó tí ń kó tráfù ó kó two hundred pounds lé ọmọ ẹ̀ lọ́wọ́ nìyẹn ọba ń dà ṣé bí yìí ṣe dùn tó ìyá ẹ̀ gbádùn òun o nígbà àyà èbó gbogbo owó tó kó lọ ìdajì rẹ̀ ọmọ yìí ló fi ṣe sọ́pè fún báàgì tí wọ́n máa wọlé onítọ̀ọ́léhùn onítáyà lẹ́sẹ̀ ó sì kàn bámú fún aṣọ àti bàtà jíǹsì ní sẹ́ẹ̀tì oríṣiríṣi dìsáínà aago gíláṣìsì àti fìlà ọwọ́ àrà ọkùn bámú bẹ́ẹ̀ lọ́ba dé lọ́ba pé lọ òun ó dé lọ́la o òun ó dé lónìí o ọmọ ti wà lẹ́kọ̀ọ́ stand by ọmọ wa gbé bí wọ́n ṣe délé ara wọn à ń tú báàgì lẹ̀ ìyá ẹ káàbọ̀ sálàáfíà lẹ́dẹ̀ àlàáfíà ni o wàá tú báàgì lẹ̀ nílé laja lájà wíwọ́ báàgì tí ó wọ̀ báàgì jáde gbogbo ń tọ́wà ń bẹ̀ kọ̀mpìlẹ́ẹ̀tì ọmọ ń wọ̀ ọ́ wò ṣe rẹ́gì ni ẹ sì kí sẹ́ẹ̀ tí wọ́n wò ní ẹ̀yin bá sọ lòun ń tà bẹ́ẹ̀ bá ti rí èèyàn báyìí ó ti mọ ṣáìsì rẹ kódà ṣáìsì báyìí ni bàtà tó ń bọ̀ yẹn ni àjẹ́ ni yín nípa nǹkan ọkùnrin lílò lóòótọ́ dákun gbẹ̀yìn ẹgbẹ́ kan ọjà ìwọ ló ní gbogbo aṣọ rẹ tọ́mọ ẹmu ti ẹ̀bọ̀ kó dọ́là díẹ̀ bọ̀ kó ró mú ṣàgbéjì ara wọ́n fọ̀rọ̀ lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n sọ fún un wípé àwọn ìyá báyìí ọba tẹ náà wọn ọta dáadáa ni o ọ wá àwọn nǹkan tó ní agbára tó ti lò àwọn ọ̀rẹ́ rẹ̀ yunifásitì ní a kọ ó fi tábúlẹ̀tì ó fi lo kínní kọjọ àgbo ọjọ́ olómi kan lórí rẹ̀ ń ṣe wín wín wín wín wín wín à olóhùn ó gbé yàrá tìràbàyè láì mọ̀ para àwọn olóhùn ó gbé tìràbàyè ibi ọwọ́ aburú jù ẹ̀ mọ́ nígbà tí ó dọ́dọ̀ ìyá ìyá ṣe ń jẹ ọjẹun tán lọ́ba tún wá mú tábúlẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni máa ṣe fọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ ò lè mọ́kọ̀ roko tábúlẹ́ẹ̀tì ń ẹyọ kọ̀ọ̀kan ni máa fi sínú tí ìfọ́kọ rẹ̀ tó ti mú súkẹ́súkẹ́ náà ni ó sùn lọ́ba ju méjì pé kélé lè gbé òun tàbáyé èdè bí òun lọ ibi tí wọ́n bá fẹ́ gbèǹde kó gbèǹde bẹ̀ ọjù méjì sínú tíì ó pò jùbùjùbùjùbù tíì yìí kò fi sara rere ọmọ lọ́yà ó di wì lẹ́yìn ìgbà tó jẹsẹ̀ mú tán ọjẹsẹ̀ mú tán ó mu tíì le lórí ẹ̀ bá ṣe wìn wìn wìn wìn ọ̀sán rí kọjọ bí ìgbà téèyàn bá ń wo náà oríṣiríṣi orí rẹ̀ tanálẹ̀ àti bẹ̀ni gbagagbigi gbagagbègì kí wọ́n tó mọ́kàndé bus stop forty five minutes lù sẹ́ẹ̀ wípé gbogbo ẹ̀jẹ̀ rúru gbogbo ẹ̀ ti dé ìyá bá ní ọgbàdùn irú ọkọ̀ wo ló ń lò kankan lọ́la la lọ ra mọ́tò rẹ pẹ̀lú ògùn ọlọ́run irú èèyàn báyìí ń láyé ọ̀la la lọ ra mọ́tò rẹ gbígbọ́ tọmọ gbọ́ inú ẹ̀ dùn ó fò òkè lọ́ba ní ẹjọ́ òun ọ̀tọ̀ kó òun wá kọ̀ǹtínú iṣẹ́ òun ọ̀tọ̀ tán yọ padà lóde bàá lọ́nà lẹ̀ eré ni àwàdà ni eré ni ẹgbàhùn ẹgbàhùn ó ń depo tútù ó ṣe lẹ́nu mọ́sùbà débi tó ọmọ ń ti kú wọn ọmọ bí wọn ó ṣe ṣe ó jí ọmọ ọ̀dọ̀ ẹ̀ wọ́n wá gbé ọmọkùnrin wọ́n gbé sínú àpò tí wọ́n fi ń kaṣọ nílùú èbó àwọn àpò kan tí wọ́n máa lòdù aṣọ sí àwọn àlìjàn náà ó ti mọ irú ẹ̀ tí wọ́n máa fi lòdù ẹrù mọ́kà wọ́n wá gbé ọmọ sínú ẹ ńgbò ó dòrú ni a wọ àtòwọn àtọmọ ọ̀dọ̀ balabala balabala balabala géètì máàánú ní bolọ́dà oníkọ́mọ́bíùn léèrè wọ́n wọ jù sẹ́yìn ọkọ̀ gbìí wọ́n gbé e lọ wọ́n gbé e lọ. kọ̀ọ̀kan ọlọ́pàá kankan títí títí títí tó fi fẹ́ẹ́ débi ẹ̀gbẹ́ odò tí ó jù sí ọwọ́ arántí wípé òun ọmọ tiẹ̀ gbé gbé òkúta sí kínní ó yẹ kóun ó kó òkúta sínú kóun ó tó lọ jù ú sínú odò torí kó lè bá a rí lẹ̀ èyí òun ti lọ ń bẹ̀ nu ó mú fóònù rẹ̀ ọyọ́ ọyọ́ lápò rẹ̀ níta àwọn èyí ebi títí ń wá òkúta àtọ́ páàkì òun àtọmọ ọ̀dọ̀ tí wọ́n jọ tanná tí wọ́n ń wó òkúta lóru ní òru ọ̀gànjọ́ nídàájí ni wọ́n fẹ́ kó òkúta sínú àpò ibẹ̀ lọ́kọ̀ ọlọ́pàá bá wọn. ọlọ́pàá sá suspect pé ìdúró tẹ̀ ẹ́ dúró yìí wọ́n rí i pé kọ̀jọ́ náìtí ọ̀jọ̀ kan lọ́wọ́ ó sì rò sọ ọmọ àyà ṣe mọ̀ pé ẹni nǹkan ṣẹlẹ̀ sí ọkàn ẹ̀ ti pa mi. bóòlù àwa á ṣe báyìí bóòlù o lẹ́sẹ̀ báyìí ibi tí wàhálà dénú tọwọ ọlọpàá ṣe tẹ ẹ dákun ẹ gbàhùn ẹ dákun ẹ gbàhùn làṣírí fi tú. òrèrè òdélé òdòkò òdòkò ó tòkòrò kò dókò òrókòtò ẹ ní bọ́wọ́ lọ́wọ́ o ẹ máa kíyèsí àwọn ọmọ yín tí ń bẹ ń ìwé gíga yunifásitì. ẹ jẹ́ ń fi gígùn ń bẹ̀ ń torí àwọn àlejò pọ̀ àlìjọ́nà ẹ máa wọlé. mùsà kọ́láwọlé olóòtú ọmọ àdábánijà ẹ̀yìn ẹ jẹ́ kí n figi gún kí n tó pè àwọn àlejò mi wọlé ẹ kalẹ̀. bụ aláàjì àgbà. iléeṣẹ́ àlìjọ́nà ẹ máa wọlé tí ẹ bá pè nǹkan lálìjọ́nà paradise lè àwọn ẹlẹ́sìn kejì máa pè ìyẹn ni àlìjánà tí wọ́n bá pè bìkan lálìjánà fún yàn <laughs> ibi ìfọ̀kànbalẹ̀ ayérayé ni ẹ mọ̀ káàbọ̀ sórí ètò yìí o ẹ kalẹ sá. kí ló dé tá ìpele iṣẹ́ yín lálìjà náà ná. <laughs> torí pé ìmísí Ọlọ́run ni ká pé. ìmísí Ọlọ́run bẹ́ẹ̀ ni torí pé iṣẹ́ tá à ń ṣe ń bẹ iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ tó lè gbéyàn wọ àlùjọ náà ni. Allahu hmm. Akbar. iṣẹ́ ká gbé lọ sí hajj ká lọ sí umrah iṣẹ́ tí Ọlọ́run pa wá láṣẹ nínú alukuran hmm. dandan ni hajj bẹ́ẹ̀ ká tẹ hmm. lọ fún umrah fún ẹni tí Ọlọ́run bá ti yọ̀ǹda owó fún àtúndẹ̀tún ní àlàáfíà tó péye so ni kò ṣe. wọ́n ní àjè ìtọ́dún ni bó se wọ́n tó àwọn èèyàn nara wọn wọlé ni kí bọ́yá <laughs> torí pàràfà ń fẹ́ bọ́jọ́ jímọ̀ àràfà jímọ̀ gbogbo èèyàn ní máa fẹ́ gùn. Hmm. ara nǹkan tí o náà àwọn èèyàn ti ń sanwó lẹ́bàá tó ti ń hmm. sanwó nípa ẹ̀ ọ̀tọ̀ tó wá fáwọn èèyàn wa lálẹ́. lálìjá náà lálìjá náà travels. ẹ tún ṣe nǹkan mi ìyàtọ̀ bí irú àwọn nǹkan wo. wẹ́ẹ́ gbogbo fisa là ń ṣe so àwọn èèyàn ti bí pé èrò àwọn èèyàn ni pé bóyá iṣẹ́ ajá tí múra nìkan ni à ń ṣe ní àlìjọ́nà travels bóyá ilé ìta gbé wá fún ọ torí pé akọ́ṣẹ́mọṣẹ́ ni wá adẹ̀ ti wà lẹ́nu ẹ̀ tó ti pẹ́ so hmm. àwa fẹ́ káwọn èèyàn mọ̀ ni pé àwa tún mú àǹfààní tó pọ̀ wá fún àwọn èèyàn wa gẹ́gẹ́ bí a ṣe fún àwọn tó yẹ pa àṣẹ̀ṣẹ̀dé láti múra ni láti hmm. bá àṣewá ṣẹ̀ṣẹ̀dé àṣẹ̀dé láti kó báyìí ni. àmọ́ ń rí yín bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń yípo kàábà. bẹ́ẹ̀ni àṣẹgbà àwọn èèyàn wa. wọ́n ní bàbá Muyideen lẹ́jọ́ ń lọ tọdún yìí. bẹ́ẹ̀ni ṣọlá àwọn bàbá wa bẹ́ẹ̀ni àwọn ìyàjọ ti gbé dání eba tí o bá sóòótọ́ ni bàbá ò lè gbé láyé bàbá ò lè wáyà gbérọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ni so bí ó ṣe rí nìyẹn àwọn físà gbígbà yìí èmi èmi máa fẹ́ báyàn polówó rẹ pé kí n sáàwò béèyàn bá polówó ẹni tí ń gba físà fún yàn tí ọgọ́rùn-ún èèyàn bá lọ sọ́dọ̀ rẹ̀ tó bá ṣe físà ninety nine tẹ́yọ̀ kan ọ̀bá bá bọ́ sí i ẹyọ kan ni ó bò ó kọ ẹni tó polówó àtẹni tí ń ṣe físà jẹ bọ ọgbọ́n wo lẹ́yìn ta sí tí ìbanilókọjẹ́ yìí ò fi ní wáyé. alihamdulilayi rabil alamin etí àwa tún rò níbẹ̀ ni pé ṣogbo èèyàn ló jẹ́ ẹ̀rọ láti travel bóyá ká sọ pé ó lọ fún vacation ni àbí àwọn ọmọ tó tún fẹ́ lọ kẹ́kọ̀ọ́ sí lókè òkun àbí àwa ta fẹ́ lọ ṣe honeymoon àbí àwa ta fẹ́ relocate torí pé bí ó ṣe ń lọ sí báyìí ẹ̀yọ́ ń sọ̀rọ̀ jápa làwọn èèyàn sọ pé. jápa syndrome <laughs> hmm. jápa syndrome ni but èyí táwọn àgbé wa fún àwọn èèyàn ni pé ìkan tá pè ní zero deposit. ìwọ ní jẹ́ zero deposit. ìyẹn ni pé kò ní pé káwọn èèyàn náwó kankan kan wá ìtọ́wò tó ń ba àwọn èèyàn lẹ́rù tí ara ma sọ pé ẹgbẹ́ ti gbowó kan lọ́wọ́ ẹ ní pé wọ́n san bíi two million lẹ̀. bẹ́ẹ̀ ni kò sí lọ́dọ̀ títí wa nílé iṣẹ́ títí àjọ náà travels à ní sọ pé káwọn èèyàn even wọn ní sọ thousand naira lẹ̀ kàtẹ́ sọ bẹ́ẹ̀ pé wọ́n ti gbowó jù. kí ló dé yàtọ̀ sí owó kọ́ máa sọ fisa fi wọn kọ́ máa bọ̀ ó dìgbà tí fisa bá jáde nǹkan tí àwa ń sọ ni. ó sì dá lójú. insha allah bi kudura tila nǹkan tá a gbé dání ni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ fisa tó ti wá ẹ̀rí máa jẹ́ mìíṣó tó ti wà ńlẹ̀ tí a ti gbà bó pọ́ fẹ́ lọ sí Canada ni àbọ̀ fẹ́ lọ fún Europe yẹn bóyá ní France Spain àtàwọn ṣẹ̀gẹ́ country yẹn kọ́ wá kò sí. àwọn àṣeyọrí tẹ̀ ń ṣe nípa ọ̀rọ̀ ọ́fíìsà yìí sẹ́ẹ̀mọ̀yàn nínú ilé ni. àtòrí pé iṣẹ́ àbí a ṣe sọ pé ibi táwa ti kọ́ṣẹ́ àkọ́ṣẹ́ àkọ́ṣẹ́ yọjú ni Hmm. níbi táwa ti kọ adẹ tí mọ gbogbo ètò tó kù tó yẹ láti lò gẹ́gẹ́ bí tó lè ń fún ẹ tí ọba ní wọlé. a sọ pé kò ní lọ ni àbí ká dẹ̀ wá wọ́ pé báyìí la ṣe ṣe ètò ti wà torí pé àwa tún fáwọn èèyàn. ẹni tí ìlú kan ọba fíìtì ẹ juwe ìlú míì fún pé ìlú ibi tó fẹ́ tọ̀ranjú mọ́ ẹ o lè rí bẹ̀ wọ̀ báyìí o. torí pé o kọlifáì láti lọ bẹ́ẹ̀ àbí torí pé. bẹ́ẹ̀ bá ti wo páálí èèyàn àti tó kó lọ́wọ́ ẹ̀ mọ̀ bó. pẹ̀lú age at everything àwa tún máa tún fún àwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ ìrìn àjò tó fẹ́ lọ ibi tó fẹ́ lọ ibi tó yẹ kó lọ bẹ́ẹ̀ àwa ti bẹ́ẹ̀. èjì náà irú èjì irú wa yìí ń kọ́. bẹ́ẹ̀ni àti mọ ibi tó yẹ pé tẹyin bá fẹ́ lọ fún ìrìn àjò afẹ́. mọ́kà lẹ́fẹ̀ẹ́ ti rú mi sí mọ́kà àti Dubai lẹ́fẹ̀ẹ́ ti rú mi sí pé bàbá àgbàlagbà ẹ ọmọ lọ lè kú sí lọ́rùn irú mi náà. Ah, bẹ́ẹ̀ni ah, ẹ lè lọ London ẹ lè lọ sí ah, Canada kò síbi tí ẹ lè lọ ẹ wá fọwọ́ ẹ̀ sọ̀yà lẹ́nìí wípé gbogbo ẹni tó bá fẹ́ ṣe físà pe nọ́mbà yín. inshallah bìkìrì àdìlà kọ́ máa pè sórí wa. tí ẹ bá padà pè mí pẹ́ nìkan mówó wá n ò ní polówó yín mọ́ owó ọ̀sẹ̀ mẹ́tàlá tẹ sanlẹ̀ ó nìyẹn o. bẹ́ẹ̀ gbọ́ nìsín torí wípé látẹnusà làwa ti máa pín eku o. Mm bí èèyàn bá pè mí ẹnu ara yín lè fi sọ pé zero deposit, deposit. tí wọ́n bá pè mí pé àwọn mọ̀ ní káwọn mú ẹyin five hundred thousand wá wọ́n mọ̀ ní àwọn fẹ́ fowó kan ṣe kinní kan yàtọ̀ fún owó físà fee. bẹ́ẹ̀ni kọ́ máa bọ̀. ọ̀dà ẹ sọ nọmba táwọn èèyàn mọ̀ pé sí nọmba yín ó gbóná lálẹ́ yìí o. bẹẹni ọlẹ pé wá sí zero seven zero. zero seven zero. three seven. three seven. one one. double one. seven eight. seven eight. zero one. zero one zero seven zero. zero seven zero. three seven. three seven. one one. double one. seven eight. seven eight. zero one. zero one. àbí kọ́ pè sí nọ́mbà sí nọ́mbà mi tó tún wọlé iṣẹ́ wa náà. ok yẹ zero nine zero. zero nine zero. four márùn. four márùn. four four four four. four nine four five. four nine four five. o yes zero nine zero. zero nine zero. ah aago ti bẹ̀rẹ̀ aago ń bẹ̀rẹ̀ ti ṣẹ́jú aago ọwọ́ yín o ẹ ẹ ní sùn lálẹ́ yìí èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí i ká ẹ tó mọ̀ lọ. zero nine zero. zero nine zero. four four. double four. four four. double four. four nine. four nine. four five. four five. àbí zero seven zero. zero seven zero. three seven. three seven. one one. double one. seven eight. seven eight. zero one. zero one iléeṣẹ́. èèyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá pè yín lálẹ́ yìí ẹ kọ́kọ́ wọn sọ́tọ̀ kẹ́ ẹ fún wọn ní special treatment kẹ́ ẹ ní látọ̀dọ̀ èmi kọ́lá olóòtú èèyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá pè yín ni o ẹ pè nọ́mbà yẹn kẹ́ ẹ já lọ. wọ́n lè wá sí iléeṣẹ́ wa ní Liberty Stadium mhm. ní Liberty Road tó bá ti gbà ní Eléwúrẹ́ bus stop Liberty Road tó bá gbà ibi wọ́n ti ń tẹran yẹn ibi tó ti ń tẹran níwájú ẹ̀ gangan wàá ti bẹ́ẹ̀ ni opposite ẹ̀ ní Nevada Plaza yẹn number one forty stroke one forty two liberty road eléwúrẹ́ bus stop nìbàdàn wọ́n lè gba ring road wọlé níwájú high court àbí kó gba òkè àdó wọlé wọ́n lè gba liberty wọlé bẹ́ẹ̀ni ah, so tó bá ti débi tó ti ń tẹran ní eléwúrẹ́ bus stop yẹn wọ́n á ti rí iléeṣẹ́ wa bẹ́ẹ̀ ní Nawada plaza ibẹ̀ ni àlùjọ́nà travel fi kalẹ̀ sí. adúpẹ́ adúpẹ́ ẹ̀pẹ́ òkun ẹ̀pẹ́ nọ́mbà yín kẹ̀ tó mọ̀ lọ mo fẹ́ kí aago yín gbóná lálẹ́ ẹ̀ mọ bí ẹ wá ẹ̀ dà mọ̀. nọ́mbà wa ni zero seven zero zero seven zero three seven three seven one one double one seven eight seven eight zero one zero one zero seven zero. zero seven zero. three seven. three seven. one one. double one. seven eight. seven eight. zero one. zero one. ìkejì ni zero nine zero. zero nine zero. four lọ́nà márùn. four lọ́nà márùn. nine four five ló parí. nine four five adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun. lónìí yàrá rẹ̀ bẹ́tẹ̀ kájọ mi àgbàdo lórí àdínú. olóòtú ọmọ àdábánijà. máa lọ skoda ìyá àjẹsà dà ìyá àjẹsà mr mr and mrs apá kìíní apá kejì wọ́n já sí àkó lé mi lórí lálẹ́ yìí tún já sí àkó lé lórí tanátana wà rí ìsìn nǹkan dé ọ̀ya nìyá àjẹsà náà ní máa de jákàn níbi ọ̀rọ̀ ń bọ̀. rẹ̀bẹ̀tẹ̀ kájọ mi àgbàdo lórí ara rẹ̀bẹ̀tẹ̀ ó gba twenty boys bàbá fẹ́. ẹja ṣe báyìí ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ làákàrà lé ẹ̀rì wàhálà akérò ẹ̀yìn ẹ̀yìn ìyá àjẹsà àti ṣíàmánu mo kì í káàbọ̀ ẹ kú ọdún ẹ kú ìyèdún. ẹ o akérògbà ah! ọ̀sẹ̀ tó ti ń gbóhùn wa èní ni program àkọ́kọ́ tá a máa ṣe ní ọdún twenty twenty four sọ́ọ́dí àkọ́kọ́. ó dàbí ẹni pé ojú yìí wálẹ̀ dáadáa mo rò pé ẹ lọ wá bìkan sùn sí. <laughs> èdè sunday ha ha, ni abájú sunday Ha fóònù ha, láàmú. apá fóònù yìí ha, abájú àjẹni ọkọ̀ọ̀kan kó fóònù ha ha, <laughs> ajá

àwọn èèyàn tí wọ́n ń wá sọ́dọ̀ yín lọ́tún lọ́sẹ̀ èyí ṣe tó jẹ́ pé tẹnákanlẹ̀ tẹnákanlẹ̀ ni ni yàtọ̀ fún àwọn tí ń wọ́ ọmọ obìnrin ní béèrè fún ti wíwọ́ ọmọ jù ọkùnrin tó bá wá mo fẹ́ tẹnákanlẹ̀ mo fẹ́ gbéyàwó mi tìrabàyè. bẹ́ẹ̀ni ṣe mọ̀ pé àmọ́ àmúnádókọ ọkùnrin ó máa ń dára nǹkan ọkùnrin gan. ẹ lọ. ó máa ń fojú tì kò sí bọ́kùnrin ṣe lè lówó tó tó bá wù ẹ̀ máa fúnyàwó ẹ̀ wá one million tí tí ó bá sí ilé láti tẹ̀lé ọkọ rẹ. ẹ bá rẹ̀ ta ń sọ bọ̀ yìí. ó le gan ó le gan ẹni obìnrin ibi tóbìnrin burú dé tìdẹ́ ẹ̀kọ́ burú á sọ pé kọ́kọ́kọ́ ọmọ fún un lówó bòkó máa gbé òde bẹ̀ ó tẹ̀ ọ́ lọ́rùn. ọ máa wá sọ́dọ̀ wa dáadáa adigidájú wọn máa tẹ̀ fún un mọ́ bọ̀ ẹ lè gangan kókó tóbìnrin bá ti yín mú lọ́fíìsì wa máa ti pé nǹkan dé o nǹkan tí dáàdi wọn fẹ́ máa tijú pé ìṣẹ́jú mélòó lẹ́yìn ìṣẹ́jú àwọn pọ́ màmá ń pẹ́ ọkùnrin ìyàwó àmọ́ yín mú ní tẹ́lẹ̀ pé àbẹ̀ ti pẹ́ àbẹ̀ ti pẹ́ ni owó òsì ní ilé ìwò ìbúlẹ̀ ti pẹ́ ni pé ẹ̀ẹ́pẹ́ kankan lẹ́bàá pé wọ́n dìde lọ́tọ̀ọ̀tọ̀ màdáàmù ẹ̀yẹn lọ bá ìyá ìjẹsà sọ̀rọ̀ tójú bá ń ṣe pé èèyàn máa ń yọ wọn ni àní ẹ̀wò ẹ̀ẹ́pẹ́ bóòlù ẹ̀yìn ṣe mọ̀ ṣe ṣe ẹ ti báyàwó mi sọ̀rọ̀ lẹ́yìn. alo máa pẹ́ manoda ìgbà tẹ bá ń pẹ́ ìṣẹ́jú mélòó náà jẹ́ alo ṣe ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú márùn-ún ẹ̀ ń pẹ́ tí ọ̀rọ̀ pípẹ́ tẹ̀ ń sọ ní ìṣẹ́jú márùn-ún yẹn obìnrin ẹ̀ṣẹ̀ ń wọ́n ọmọ ọ̀pù ní bí wàdí èèyàn jẹ bisikíìtì ni <laughs> kò tí bẹ̀rẹ̀ oúnjẹ ara ó wọ́n ọmọ ọ̀pù. obìnrin dàbí hot plate. ẹ ó dé ó dé ó dé ah, àwọn eléyìí àwọn eléyìí wọ́n lè pààyà. hot plate tó gbóná àìṣe sí ọkùnrin máa ṣiṣẹ́ o. Hmm, kọ́ a máa jẹ́ná tó fù ó jẹ́ná tó lò tẹ̀ ọ̀pá hmm, pẹ́ tó dé bọ́ọ̀tì ló kọ́ rẹ̀ ti ní tètè gbóná kò sẹ́ pé iná ìwọ náà tẹ náà ṣáàjì. àwọn high current ń tọ́ wà lọ́wọ́ yìí àwọn kíni ẹ̀rí àrídájú tó wà pẹ̀lú ẹ̀ ah, ṣé ah. kì í kì í sì ní repercussion. ṣe rí ọjà tó bá ti ní ìwé ẹ̀rí lamẹ́ríkà àti fda approve àti lò ló ń tẹ̀. fda approve lamẹ́ríkà lò ní tinadac náà lò ń tẹ̀ ṣúgà já side effects. kò lè ní side effects. tó bá ní side effects ni ọ̀ ní fún alápùfà rárá. NAFDAC nàìjíríà wa ò mà kéré táwọn NAFDAC tó bá gbé products lọ sí laboratory lójú ẹ̀rọ àbáyìí pé kí ló wá dé òkèrè nu ayé òkèrè nu ayé o tó bá fi lè lu ẹ lóṣẹ. kí ni tájẹ̀tì yín lọ́dún yìí obìnrin mélòó lẹ fẹ́ kó lóyún kí wọ́n tàtọ̀dọ̀ yín dọlọ́mọ. bẹ́ẹ̀ tájẹ̀tì wa ta ti ń bábọ̀ láti bí ọdún mẹ́sàn-án hmm. ó pé ó lé lóba five hundred and twenty thousand couples tá a tajà fún. five hundred and twenty thousand couples. tá a tajà fún pọ̀. Eh, kí ni target yìí fọdún yìí. target afẹ́jẹ́ kó pé one million couple. one million. couple tá a fi parí december yìí kọ́lọ̀ ń bá wa ṣe kó pé one million couple tá a ti máa tajà fún tọ́dẹ̀ máa lẹ́yìn. irú ní wọ̀n oníbejì nǹkan kan tẹ́ ní ọfẹ́ wọn díẹ̀ ju oní one one yẹn lọ kí ni ìyàtọ̀ tiẹ̀ àtàwọn oní one one oníbejì lé. ẹni tó bá ti ń wojú ọmọ ọlọ́run fọmọ tó ti pẹ́ tó ti pẹ́ tó ti pẹ́ tọ́lọ̀ wa bá ṣe tó bá bíbejì ṣe wọ̀ dọ́bù pọ̀ sí ẹnu dọ́bù for eh, trouble ni ó ti tán. àgàgà kó bíbẹ̀ ta ah, yóò mọ sinmi rẹ̀ ni. níbi téèyàn ti wá ibi téèyàn bá ti bímọ bíi mẹ́rin tó dẹ̀ wá wò pé àwọn kọ́sọ́mà yẹn ti wá lo lolórí téèyàn gan wá fẹ́ bíbejì hmm. tẹ́ mọ̀ pé ìbejì kúrò ní gbogbo ọmọ àṣírí kan wà kò sórúkọ tó lè fi máa pe ọkùnrin ilé ayé bàbá ọmọ ọjọ́ tó bá ti bíbejì bejì gbé gbogbo orúkọ ọmọ mi ìbejì gbé gbogbo ọkọ ọmọ rẹ kọ́ wá jẹ́ ọkùnrin kó obìnrin kan tínísìn ó tọ́ nìyẹn ìyá òmù kan bàbá òmù kan. bẹ́ẹ̀ni gbogbo ẹ̀yin tẹ́ bá ń wojú Ọlọ́run fọmọ ní alẹ́ yìí ẹ ti ẹbí rárá ni ẹ ti wá náwó káàkiri wá fẹ́ ronú kó fẹ́ parẹ́ má parẹ́ àyẹ̀wò ti dé o solution ti wà yìí ní fertility àbáyọ fún yín àbẹ́yìn tẹ̀tẹ̀ ti bí òbí kan rí òbí méjì rí òwò àwọn òpè báwo ló ti fẹ́ bọ́nú ò fẹ́ bímọ sí i àyẹ̀wò wà solution ti wà yunifásitì ti wà fún yín àbẹ́yìn tó jẹ́ pé o tẹ̀sí bí mẹ́ta bóyá ìwà àtọ́kọ́ wa ní problem wa ti kó lọ sílẹ̀ ọkọ mi o kàn fẹ́ wá lọ dáná bẹ́ẹ̀ lásán ìwọ náà fẹ́ bímọ sí bẹ́ẹ̀ kí wọ́n náà bá lè ní ìpè ń bẹ́ẹ̀ máa bọ̀ ní yunifásitì gbogbo ẹ̀ ló wà fún yín a ti kalẹ̀ sílùú ìbàdàn iléeṣẹ́ wa wà ní fortune plaza gbogbo ẹ̀ tẹ́ bá ń bọ̀ látẹ̀kọ ni padàgírì ni ìwó road ni ẹ̀wọ̀n mọ́tò nù garage kẹ wá sọ̀kalẹ̀ ní ilé epo Total tẹ bá ti dé ilé epo Total ọdún tẹ bá gbé sókè báyìí marie sambod mi àti ìyá àjèṣà àti olóyún tí a ó yà síbẹ̀ sọ fáwọn ọlọ́kadà pé iléeṣẹ́ unique lẹ́ ń lọ. iléeṣẹ́ tọkọtaya tọkọtaya nàìjíríà limited wọ́n yẹ ti ní tọkọtaya gbogbo wọn ló ti mọ̀ sí tọkọtaya. bẹ́ẹ̀ ni tọkọ mi dúró lẹ́yìn gbàgbàgbà. Hmm, ó dé ó dé àjọ àjọ tí kò tú ọkọ rẹ̀. sẹ́rí ẹ má rora yín pin rárá ẹ má rora yín pin o unique fertility ti wà ń bẹ fún yín ìyá ìjẹ̀ṣà ló ń sọ fún yín pé ìyín náà mọ àgbọmọ tí ń jó lójú wọn nígbà bá a ṣe kérésì dìsẹ́mbà yìí ìyẹn akọmọrin wá kẹ́tìkẹ́tì ní lágbára. láti wá wo ọba kérésì lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni lọ́fẹ̀ẹ́ ni. ó yà àwọn nọ́mbà wo ni wọ́n mọ̀ pèsè àròjọ́ mùsùlùkù. wọ́n ní wọ́n fẹ́ bá ìyá ìjẹ̀ṣà sọ̀rọ̀ ẹ pè mí sí orí zero nine zero. zero nine zero. three three. double three. five five. five five. six nine. six nine. seven zero. seven zero. lẹ́ẹ̀kan sí ẹ pè mí sí orí zero nine zero. zero nine zero. three three. double three. five five. five five. six nine. six nine. seven zero. seven zero. gbogbo ẹjọ́ bá fẹ́ bá ọ̀gá iléeṣẹ́ yìí ní facility sọ̀rọ̀ ẹ máa pè mí sí zero eight zero. zero eight zero. six seven. six seven. one five. one five. three seven. three seven. four four. double four lẹ́ẹ̀kan sí zero zero eight zero. zero eight zero. six seven. six seven. one five. one five. three seven. three seven. four four. double four whatsapp number àwọn náà nìyẹn lọ́mọ sẹ́dá mi trusted síbẹ̀ ẹ ṣe ẹ̀ náà dá láyọ̀. lónìí yàrá rẹ̀ bẹ́tẹ̀ kájọ mi àgbàdo lórí yàrá rẹ̀.